الله عليه وسلم إن الدين يسر ومن يشد الدين غلبه متفق عليه أخذ أبو هريرة رضي الله عنه فلم قبل يونسي وصلت أن محمد صلى الله عليه وسلم قال إذا يمسي قلبا مسيجة إن شاء الله أن يكون هنا من كنت لك تكون لك àti tẹ́sí náà lẹ̀ mẹ́lẹ̀ tẹ́sí náà borí rẹ̀ lẹ́sí mẹ́rin pẹ̀lú bọ̀kárẹ̀ pẹ̀lú muslim eléyìí ló tó wá ètò àfihàn lóṣọ̀ èyí tí àwọn tí ó kó wa àwọn òṣọ ìdìbòkọ́ ìkàwòrí tí wọ́n ń darí tí ń jẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ ọdún ètò ọjọ́ ọ̀sán ìlú rọ̀lẹ́ látàgbọ́ márùn-ún látàgbọ́ márùn-ún àbọ̀ lórí ìtẹ̀mí wẹ̀yìn kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìgbàmú ní kwara state tí bá wù wọlé nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kù wa ìfàṣà ìtàwé lórí aago wọn yìí zero eight one lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine ẹ̀bẹ́ àti ìwọ ìfọ̀ṣà. alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قصة الله وبا وعتي أغبيت الدين يسر أو أن في ريئتنا ونقول السلام عليكم ورحمة الله وبركاته أرسي من بابوها أولا maharimullah àwọn muharramatun àwọn nǹkan èèwọ̀ tó ṣe pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa dédé rẹ̀ tó mo ti wá bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó ń jẹ́ nǹkan èèwọ̀ tí ọ̀gbọ́dọ̀ ṣe òun náà ni ẹ bójú ṣe pẹ̀lú ọlọ́run ọba ẹ̀rù ní ìjẹ́jọ́ àwọn ṣèkọ̀ àwọn stars Abu Khadija Subshakir àwọn ni wọ́n wá ẹ̀rí pé ọ̀rọ̀ náà ni wọ́n bá lọ lórí àwọn ewu tó ń bẹ níbi ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ẹ̀rí tó tún jẹ́ ìkejì rẹ̀ òun náà ni èmi tó máa bá lọ ní èmi nípa nǹkan tó máa ń tún jẹ́ nǹkan èèwọ̀ tó ṣe pé tí mùsùlùmí bá ṣe ẹnìyẹn kò ní jẹ́ mùsùlùmí má ẹ̀rí ọ̀kan ní ẹbọ ìkejì òun náà ni al ṣíkù billah òun alákọ̀ọ́kọ́ ìkejì ni alkufru billah ìkẹta òun náà ni nifaq al-i'tiqadi ẹlẹ́kẹrin òun náà ni albid'ah al-mukaffira tó àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí nǹkan tó lágbára ni tó ṣe pé nǹkan ìwọ̀ ni tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dédi rẹ̀ lẹ́bí tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ẹ̀rí sọ̀rọ̀ tí ó kálukú náà mọ̀ pé nǹkan tó wúwo ni ẹ̀rí kò sẹ́ni tí máa ń dùn máa kódà kìí ṣẹni tí ó lè jáde kódà tó ń gbà máa ń jáde tó ń jẹ́ pé ń hùwà kẹfìrí ó ń sọ̀rọ̀ kẹfìrí ń ṣiṣẹ́ kẹfìrí kò ní fẹ́ kí wọ́n fi tì sọ́dọ̀ òun pé kẹfìrí lòun so nkálukú náà ni ìjẹ́ mùsùlùmí máa ń wù tí mùsùlùmí ni mí ẹni rẹ ni mí ẹni ọlọ́wọ́n ọba ni mí gbogbo èèyàn mọ̀ pé kẹfìrí pé ọ̀tọ̀ ọlọ́run náà ní í jẹ́ bẹ́ẹ̀ ẹni tọ́lọ́wọ́n ọba kórìíra tọ́lọ́wọ́n ọba ò nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ó náà gbére ẹni tí gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ náà ní ń jẹ́ kèfèrí tòní mùsùlùmí tó bá ti dán kankan sáà ń pè ní kèfèrí o ẹ̀rí eléyìí náà ni ẹ kó jẹ àwa tí à ń jẹ́ dáìyà àbí ká ní duwayat àwa tá à ń pèpè sí ọ̀nà ọlọ́run ọba tó ṣe pé ń ta gbé lọ́wọ́ náà ni pé a fẹ́ pè àwọn èèyàn nípa àwọn èèyàn ẹ̀rí so dandan kọ́ ni kéèyàn jẹ́ ní tó ń ṣe dáwà dandan kọ́ torí pé kí ni téèyàn bá ti ní àwọn irinṣẹ́ téèyàn fi ń ṣe dandan kọ́ so àmì tó bá ti gbé lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ni kó mọ ìgbésẹ̀ tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ń gbé láti fi pèpè ẹ̀rí ojú tí ẹni tó bá fẹ́ ṣe dáwà ẹ̀sìn tó fi ṣe dáwà ìpìlẹ̀ sí ojú òdodo ẹ̀sìn ọlọ́run kò gbọ́dọ̀ jọ ojú táwọn èèyàn fi ń wò ojú tẹ gbọ́dọ̀ yàtọ̀ ìwòye rẹ gbọ́dọ̀ yàtọ̀ ẹ̀rí ìwòye àwọn kan làwọn gbà pé n tó lè mú ayé dà fi kíjọba dà subhanallah wọn mọ aṣọ bó wọn ṣe wàhálà ìjọba náà mọ bá fà ní gbogbo ìgbà wàláhì àbúrò kọ́lá anábì sallallahu alaihi wasallam kò ṣe bẹ́ẹ̀ anábì ò ṣe bẹ́ẹ̀ nígbà anábì kọ́ rí kókó lọ tún ayé ṣe tó lè tún ayé ṣe òun ni ìjìnlẹ̀ sẹ́bọ̀ torí gbogbo tí gbogbo àwọn anábì ọlọ́run ọba tó fẹ́ tún ayé ṣe àbẹ̀ni tó bá gbà pàwọn anábì ọlọ́run ọba tún ayé ṣe níta àwọn anábì ọlọ́run ọba tó kọ́ wá fi tún ayé ṣe òun náà ni ìjìnlẹ̀ sẹ́bọ̀ ẹ̀rì kí mo وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ọlọ́run ọba ní àdéhùn ní ọlọ́run ẹ̀rí láti pinlẹ̀ ni pété bá ti jẹ́ni tí kì í ṣe ẹbọ tí ẹbọ kú lórílẹ̀ ayé tí ọ̀rọ̀ ẹbọ yé yín tí tàwọ́ṣídì wà ńlẹ̀ tó ọkàn yẹn balẹ̀ ẹ̀rí ẹ̀ máa rí ìjọba ṣe ayé ó máa tòrò gbogbo ẹ̀ ó máa dáa tó túmọ̀ sí pé bí nǹkan ẹ bí ó ṣe ṣe é ṣe náà ló yẹ kó kálukú wọn wákàtí rẹ̀ àmọ́ lónìí lil asaf shadid ó bá yẹn ló jẹ́ ẹ̀rí kódà ẹni tí ń jẹ ẹbọ yìí lẹ́mọ̀ rí àwọn tó láwọn ẹni jẹ́ àfà gbẹgẹgẹ làwọn gan máa pèsè sí ibẹ̀ ni wọ́n máa darí sí ibẹ̀ ni wọ́n máa pàrọ̀ èèyàn lọ tí ń jẹ́ kúfúrù iṣẹ́ yẹn lẹ́ẹ̀ bá wọn bá mú ẹ lọ wọn ẹ kí n bá wọnú nìsín kí n bá wọnú bọ̀ wá tí àlàyé ń pa kó fúnra wo ṣíríkù sọ́njọ́ ní ìlú ẹ wo ọ̀rọ̀ ṣíríkù ń bá bọ̀ ó lójú àfà tí ò kó sí àfàfà tó bá jẹ́ àfà súnà ẹni tó bá jẹ́ àfà súnà ó ní kán ní òní bọ́ sínú wàhálà rẹ̀ bọ̀ so ẹ̀bẹ́ náà ti kúfúrú yìí náà tá a bá ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ wá ó padà máa rí so ní ti ń jẹ́ kúfúrú tó gbọ́dọ̀ yé mùsùlùmí ni torí nǹkan èèwọ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ dédè rẹ̀ ni so tó bá ní alukúfúrú bìlá àwọn afáàmù ṣàlàyé rẹ̀ lóríṣiríṣi rẹ̀ táwọn afáàmù bá fẹ́ ṣàlàyé tó ní ti ń jẹ́ kúfúrú bìlá òun náà ni huwa naqidul iman سواء كان بالقلب أو اللسان أو الأعمال فعلا أو تركا طبعا كني إذا كيجي gbàgbọ́ ni o ó tako ntí ọlọ́run ọba ní ká gbàgbọ́ bilqalb bóyá lọ ní ká gba nǹkan yẹn gbọ́ pẹ̀lú ọkàn ni èèyàn wá ń dúró ní opposite side rẹ̀ ẹ̀ lápèjúwe ọlọ́run ní ká gbà pé ọjọ́ ìgbìyànjú kìyàmọ̀ ń bẹ wọ́n ní ká gbà pé ọ̀kan ṣoṣo lòun so èèyàn wá wò pé ní ọgbà ọ̀kan ṣoṣo ni so ntọ́lọ̀ ní ká nígbàgbọ́ sí kí wọ́n á dúró opposite side rẹ̀ wọ́n ní ká gbà pé al-Qur'an ọ̀rọ̀ ìmí ọlọ́run ni ẹnìkan wò pé ah ní ìgbà ọ̀rọ̀ ọlọ́run bò so nǹkan pè ní kófúrú nù ìyẹn dúró ní opposite side ìyẹn dúró ní ìdàkejì ibi tí ọlọ́run ní kéèyàn dúró sí so bilkand bí àánú ọkàn ni awi lè san àbíyàn tiẹ̀ ń sọ jáde lẹ́nu ọ̀ ń sọ jáde lẹ́nu ní tó wá ń sọ yẹn ó wá jẹ́ ìdàkejì ìntọ́ ọlọ́wọ́n bá ní ká gbàgbọ́ àwòlẹ̀ àmẹ́l àbíṣẹ́ ló ń ṣe tó pé iṣẹ́ yẹn wá jẹ́ ìdàkejì ìntọ́ ọlọ́wọ́n bá ní ká gbàgbọ́ ẹ̀rọ báwo lèyàn ṣe máa ń fi kọ́lù yẹn máa ń ṣe ìdàkejì nǹkan mo ti má kojú yẹn kọ́ lọ́wọ́ ká gbà pé ká nígbàgbọ́ pé ọ̀rọ̀ òun ni Al-Qur'an ẹ̀rí ká nígbàgbọ́ ìpè ọlọ́wọ́n ọba yóò pa ayé yìí rẹ́ kẹ́nìkan wá fi sẹ́yìn pé ń kálukú ọmọ kú yóò máa nà ni á mọ̀ kú àmọ̀ nà ni ayé yẹn lè parẹ́ so ṣẹ́wé kí ni yóò ti ṣẹlẹ̀ àbí yẹn gbọdọ̀ gbà sínú ẹ̀mí yẹn kẹ́ni tí wá ti di pé kí ni yẹn kò gbà á gbọ́ ó ti dún nídàkejì so àwọn àmẹ́lẹ̀ àbí ṣẹ́ ti ẹni fi'lan aw tarkan ọlọ́wọ́n bá ní ká kí wọn lápèjúwe ilé ìtọ́kọ́ ẹ̀mí kò ṣe é so àbí ọlọ́run bá ní ẹ máa ń ṣe nǹkan báyìí ó ní àìní ọmọ ṣe ó tó wá fi sẹ́mi pé bí n ṣe ń ṣe yẹn kò sí nǹkan kan kú fúru nù má padà débẹ̀ dédé láì sàárà bí kí ọmọ kírun lápèjúwe so kò kírun àbí kì í gbàwẹ̀ níbi tí wọ́n tún sọ ni pé tí n bá gbàwẹ̀ yìí bí n ṣe bí n ṣe gbàwẹ̀ yìí gan-an èyí tó ń jẹ́ ni ọlọ́run èyí tó ń súnmọ́ ọlọ́run ni pẹ̀lú àìgbàwẹ̀ wọn gan-an àbí tọ́lọ́ ni a máa ń ṣe yín ṣe zìnnà

tẹ́ ìgbérí ara yín sáyì kódà bí n ṣe ń ṣe yìí láti ń ráyé gbé ẹ̀kọ́ fún un nù. tó bí nílá ìtàlá tí ọ̀run bá padà máa ń wọlẹ̀ tí bá ń lọlẹ̀ ẹ̀ padà máa rí i. tó tarikan aw fa'ilan ọlọ́ni òṣè nǹkan báyìí òṣè àbújá ẹ̀pà nǹkan yẹn ti òṣè ni. àwọn fáàmì tó ṣàlàyé wọ́n ní ti ń jẹ́ wà nínú ẹ̀sìn pé àá ah, ah, ẹ̀sìn lélẹ́yìí kẹ́nìkan wá dé kọ́ wa máa wá takò pé kì í sẹ́sìn ọ̀rọ̀ so pé kì í ṣe ẹ̀sìn tánàbí sọ̀lọ́ ọ̀sọ́lá mọ́ wa ẹ̀rí wàláì kúfùrù ni. nítorí màálùmù mi nà dín níbi dọ̀rọ̀ rọ̀ látòjú ẹni kẹ́nìkan jáde bọ́ta kóni kóni lùfùl kìnnà lùfùl lẹ́yìn sàmìntà àlìmì dín ìsìlámì kó nílé lo nìkọ́ọ̀bù ẹ̀rì kí n kọ́ba ojú yẹn níjọba ọ̀fà kí obìnrin kọ́ba ojú rẹ̀ kí yẹn ní kò sí nínú ẹ̀ ní tí Islam gbé wá fún wa láyé ah tó ti clear Allahumma ní tẹ́niyẹn fi lé bọ́m̀bẹ̀rẹ̀ àtúwájú pé nìyẹn jẹ́ ẹni tí ó mọ̀ tí ó mọ̀ pé kọ̀mọ́ ni àwọn tó bá yẹ kó ó mọ̀ tó ẹ pé tí wọ́n ń ṣe ni pé ń takò àwọn kan ni ń takò wọn àwọn ẹlẹ́yà yẹn mo fẹ́ takò wọn wàláyì èèyàn ti dán kúfúrú torí pé tó rinlẹ̀ tọ́mọ nínú ẹ̀sìn tó fẹsẹ̀ múlẹ̀ náà ni àbíkẹ́ wọn ní hijab kò yẹ sí ara ẹ̀sìn wa tẹ́lẹ̀ kuranu kílẹ̀ rẹ̀ jilbab kì í sára ẹ̀sìn wa tẹ́lẹ̀ kuranu kílẹ̀ rẹ̀ tó tí wọ́n sì takò wàláyì hàdà kufrun billah ìṣèkèfèrí pẹ̀lú ọlọ́run torí nǹkan tó wà nínú ẹ̀sìn tí ò rújú náà ni ìyẹn ń takò so uh, Ibn Hazmi aleyhi rahmatullah gbàtó ń fẹ́ ṣàlàyé ìfẹ́pẹ́ ní alukófòrò ṣẹlẹ̀ tí mo fi mú àwọn tààrífà àti oríṣiríṣi wa òun ni pé tí n bá mú tààrífù kan wá ó rọrùn kó má kọ́va gbogbo àwọn kìnìún yẹn tán òun àbí kó fẹ́ ṣẹ́kù síbi kan bọ́ tí n bá kó àwọn afọ oríṣiríṣi wa ọ̀rọ̀ yẹn yóò lè fi yé pé á ah, àti oríṣiríṣi táwọn afọ àti ọ̀pá rẹ̀ tó pété bá sì ń padà ń gbọ́ wọ́n máa rí pé bí kan náà ni gbogbo ẹ̀ ń forí sọ هو جحد الربوبية وجحد النبوة أو نبي من الأنبياء صحت نبوته أو جحد شيء مما أتى به رسول الله صلى الله عليه وسلم مما صح عند جاهده أو عمل شيء قام البرهان بأن العمل به كفر الله أكبر ابن حزم ونزين جا كفر ونناني كيما جيا الشيطان ما شيء iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe rùbùbíyà ọlọ́run kí ọmọ jiyàn rẹ̀ lọ́lọ́run kò ní í ṣe é rùbùbíyà ọlọ́run oníkọ́lọ́run bá kó òun ló máa ń gba ẹ̀mí yàn ọlọ́run bá ló máa ń pa ni ọlọ́run ló máa ń pààyà ìdàkùn yẹn mélòó ló gbà pé ọlọ́run bá ló lè pa àwọn tí òtún gbà pa ayé náà máa ń pa ni kọ́lá ló ń gbà pé ìlú yìí máa ń pààyà ìlú ìlú gbẹ̀mí ẹ̀ tó ṣẹ́rí wọ́n lè da àlámọ̀rí rẹ̀ rú wọ́n lè da mọ́tàsí rẹ̀ rú wọ́n lè dẹ́niyàn lógbodò nínú ìlú yìí tó ń jọ́ tí nìyẹn bá tán lẹ́niyàn ìyẹn bọ́ nínú ṣe kìtìrí pẹ̀lú ọlọ́run ìjọ tí nìyẹn bá tán nínú àdìsọ́ kẹ́yìn kíkẹ́ ọlọ́run náà ni máa ń pani àsìkò ẹni bá tó yóò kú tásìkò sì tó gbogbo ayé bá láwọn pa kò lè kú torí eléyìí òun ni tó gbọdọ̀ jẹ́ àdìsọ́ kàn wá. tí a bẹ lè ní nǹkan míì láti sọ́kàn nípa rùbùbíyà ọlọ́run ọlọ́run bá ló rọ̀ jù nípa ẹnìkan ọ̀ka òun ló lè tún mú jù lọ́wọ́ nípa ẹnìkan ọ̀ka kí wọ́n gbà pé nìkan lè ṣe àbí kí wọ́n jiyàn pé hmm, ọlọ́run nìkan kọ́ ní ṣe àbí kí wọ́n jiyàn ìjà anabi àbá kan náà anabi ọlọ́run pé báyìí ọgbà tiẹ̀ àbí kí ọ̀tà kò pé ah mi ò gba ti ànábì sọ̀rọ̀ ọ̀tọ́lá mi sọ ń bí yìí o mimma sahhat nubuwwatuhu ẹni tó ṣe pé ìjà ànábì rẹ̀ sì lálàáfíà tó sì ó mọ̀ pé ànábì sọ̀rọ̀ àtàwọn ànábì ọlọ́run àmì pa ànábì ọlọ́run àmọ́ ọ̀tà kò nǹkan tán mú wa àbí nǹkan tán ànábì sọ̀rọ̀ ọ̀tọ́lá mú wa tí nǹkan yẹn sì lálàáfíà tó ọmọ tó yí ọ àbí wọ́n gẹ́ ti gba kinní yẹn rí tó ti fi ṣẹ̀ rírí àmọ́ tó wá di pé òun báwọn kan ṣe fàǹfà òun báwọn kan já ọba ń takò gbogbo ẹ̀ torí eléyìí ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run ni nítorí orinlẹ̀ nínú hadith Ànábì sallallahu alaihi wasallam kí wọn ní ìgbà kí wọn ní ìgbà torí eléyìí ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run ni àbí kí wọn máa ní òun ò ní ṣe nǹkan tí ẹ̀rí ní ká ṣe ní tó wà nínú al-Qur'an tó yẹn rí báyìí kí wọn ní òun ò ní ṣe ah, tó àwọn ẹni tí ń jẹ́ kúfùrù billah òun náà ni ádámù ìmáàní billahi wa rasulihi òní kí ọmọ gbọ́ lọ́n gbọ́ kí ọmọ nígbàgbọ́ sọ́lọ́run kí ọmọ nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ rẹ̀ sawa'an kana ma'ahu taqsib aw lam yakun ma'ahu bóyá èèyàn wá sọ pé èèyàn ń pe nǹkan yẹn ní ọkọ ni àbí kò sí ìpè ní rọ́ńbẹ́ bila shakkin wa raybin bal shakka wa rayba tó yẹ pé ṣàkó lọ́wọ́ àná abi ń ṣe ròyìn ròyìn aw i'rad àbúgúnrí an hadha kò níbi tí ó rìnlẹ̀ nínú ẹ̀sìn ìyẹn takò ìyẹn ṣe iyèméjì lórí rẹ̀ ìyẹn pè ní rọ́ hmm, irú ẹni yẹn àbí kó jẹ́ n tó ń fa kínní yẹn hasad ń ṣẹ̀gàn ṣèmọ́ tẹ̀lé sọ bẹ́ẹ̀ o ń bá kan jà ń bínú àwọn kan ọwọ́ máa máa ṣe àtakò tí ó nítorí àwọn ẹni tí ń bá jà. ṣẹ́ni pé ìwé náà ń bẹ̀rẹ̀ àwùjọ nìsín ní tí ò sí ní tí ò sí ńlẹ̀ torí pé sáfẹ́ báwọn kan jà wọ́n sì hàn hàn hàn hàn wọ́n sì sọdọ̀rọ̀ irú eléyìí kì í ṣe ìṣiṣẹ́ ẹni tí ó lẹ́sìn ọlọ́run ọba ṣe àwọn kébùrù àbí gírímọ̀nkáyì náà ni gírímọ̀nkáyì àwọn ìtẹ̀bá ilẹ̀ àhùwà àbí ìtẹ̀lé fẹ́ẹ́nu ìmọ̀mù ìtẹ̀mí àwọn asọ́rìmù àni tẹ̀lá ìrẹsàlà ìfẹ́ inú yẹn tí wà ní jíkìn yóò lè tẹ̀lé ntí anabi sallallahu alaihi wasallam gbé wa tó ẹni tó bá ti ń gbọ́ àwọn àlàyé tí mo mú wáyé nípa tí ń jẹ́ kúfùrù bìlà èyí tí máa rí àwọn oríṣiríṣi ọ̀nà tí kúfùrù máa ń gbà wá èyí tí máa rí pé pé ah sọ̀nà tó máa ń gbà wá nì bàtà ń ṣàlàyé àwọn ọ̀nà oríṣiríṣi tí kúfùrù máa ń fi ń wá Imam Bagawi ní mẹ́rin ni Imam Ibn Qayyim àwọn ní márùn ni so Imam Bagawi alayhi rahmatullah wọ́n ní wal kúfùrù ala arba'ati anha wọ́n ní ṣe eré kúfùrù táwọn sọ yọ̀nà mẹ́rin lọ́wọ́ ń gbà wá so àwọn kọ́ni kúfùrù inkari kí ọ̀ta kọ̀ọ̀rọ̀ lọ́run èrè wọn káyà Qur'an tó rinlẹ̀ nínú ẹ̀sìn fún wọn àbí hadith anabi sallallahu alaihi wasallam àwọn nǹkan àwọn tako pé rán àwọn ọgbà àwọn máa ṣe ni tó àbí ẹ má ṣe kíní ìmọ̀ ní lọ àwọn máa ṣe àbí ẹ ṣe kíní orí àní ṣe hmm, gbúrú àwọn nǹkan yìí ni mùsùlùmí gbọdọ̀ máa kíyèsí ra rẹ̀ ọkùnfúru joshua àbí kí n yóò jiyàn tí àwọn ò ní gba ọkùnfúru ìnáàdì àbí àwọn máa tako ọkùnfúru nifaq àbí ìyẹn ọ̀tọ̀ni ìgbà tí ibùn ẹ̀yà ẹ̀ mọ́ bàbá rẹ̀ mọ́ Ibn Qayyim bàtà wọn ṣàlàyé àwọn ní ti ń jẹ́ kúfúrú ọ̀nà tó pín sí wọn ní kúfúrú tẹkẹ̀zíb kúfúrú tó máa ń wá láti fi kéèyàn pè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ìkè ha ìrọ̀ nkíní yìí wà kúfúrú istiqzar kẹfìrí tó máa ń wá látara pé gírímọ̀nkáyì pé ìkọjá ìjọra lójú olóògbé kúfúrú wa báyà gbogbo ẹ̀ ń padà mọ́ ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o bákan náà wọ́n kúfúrú ẹni ìbá máa tẹ̀sík ìyẹn gba nǹkan ìyẹn gbọ́ lódodo àmì ẹni ìyẹn kọ̀ kò ní ṣe ó mọ̀ pé kíní yẹn dá àmọ́ yóò kọ̀ pé yìí ló ń ṣe nì ó mọ̀ pé yóò rọrùn yẹn ni àmọ́ kò ní kì í tó pè ní kúfúrú ìbá máa tẹ̀sík so bákan ẹni ìmáàmù Ibn Qayyim wọn ni wọ́n kúfúrú ẹni nifaq àwọn náà wọ́n kúfúrú shak iṣẹ́ kẹfìrí tó kọ́ mọ wá láti ibi pé èèyàn ń ṣe iyèméjì wà kúfúrú ìrọ́d kò fún tó mọ wá láti ibi pé èèyàn ń ṣe èèyàn kọ́yìn sọ̀rọ̀ ọlọ́run pé mi ò ní gbà ni ẹlẹ́karùn ni kúfúrú nìfàk kẹfìrí ìṣe ìṣe nìfàk yẹn ni pé tó mọ wá láti ibi pé ìṣe ìfi ìsìláàmù hàn tó jẹ pọ́tọ̀ ní nǹkan tí ó ń bẹ nínú yàn tó ẹ á fẹ́ bẹ̀rẹ̀ afẹ́ máa mú ní ẹyọ kọ̀ọ̀kan kúfúrú tẹ̀kìrì pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó yẹ kó sì máa ń sọ̀yàn di kèfèrí tẹ́lẹ̀ bí mo ń sọ lẹ́ẹ̀kan pé ọ̀la ìrọ̀rùn tí ń sọ yìí gbogbo ẹni tó ń jẹ́ ẹni tó bá ń jẹ́ àfà tó ń jẹ́ oníwà àti ẹ̀sìn ní gbọdọ̀ jẹ́ káwọn èèyàn máa ní o ọgbọdọ̀ jẹ́ káwọn èèyàn máa wọn lójú yékéyéké àmọ́ lónìí yìí àwọn tó jáfò níwà sí ọ̀tọ̀ ní tí wọ́n rán kí n tí ó kàn wọ́n ẹni wọ́n máa rán káàkiri n tí ó sàǹfààní kankan fún ọ̀rọ̀ ẹ̀sìn ẹni wọ́n máa ti fàǹfà tí wọ́n máa jà lélẹ́rí torí eléyìí kì í ṣe nǹkan tó kàn nìyẹn o n tó kàn ibi ilẹ̀ yóò ti mọ̀ pé àtàwọn èèyàn àtàwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ ẹ̀sìn náà sì lè jà fẹ́ sìn wọ́n wọ́n wọ́n so àtàwọn èèyàn ẹni tó lè dúró fún ẹ̀sìn tó lè dáàbò bo ẹ̀sìn àtúnwọ́n ọlọ́kọ̀ mọ́ṣá sàánú fún wa tó o ní pé ẹni tó bá ń jẹ́ ẹ̀rí ẹ̀yìn èèyàn ó yẹ kẹ́ ẹ gbọ́ yé kẹ́ ẹ lọ lè mọ̀ pé áà àti ẹni tó yẹ káwọn èèyàn ó ṣe lálàyé fáwọn èèyàn níbi ẹ̀sìn àwọn èèyàn ní kọ́ wọn ṣèwádìí ṣòro wa ni pé ẹni tó bá tó wá ń ṣàlàyé rẹ̀ fún wọn gan-an olóòmù wa rí bí ọ̀tá wọn ẹni tí ń tàn wọ́n jẹ yẹn òun náà ni wọ́n wá rí gẹ́gẹ́ bí ẹni tó ń jẹun tó fẹ́ràn àwọn ṣùgbọ́n sì ni so ẹ gbogbo àwọn ọ̀rọ̀ kúfúrú tá a sọ lápèjúwe lóríṣiríṣi yìí àwọn èèyàn ń ṣe nǹkan yìí kódà àwọn èèyàn tó ń tẹ̀lé àwọn èèyàn lórí rẹ̀ ẹni tó ń jẹ́ àfa àtọ́npẹ̀lá àfa táwọn èèyàn náà rí i pé áá tá a bá tiẹ̀ nípa àfa lélẹ̀ yìí ẹ̀yìn èèyàn gbọ́dọ̀ pé léyìí láfa gbàtàfà bá ń bóra ẹ tó gbàtàfà bá ń mutí tó sínú yìí ló yẹ kẹ́ ẹ máa pè láfa ipá fà tí wọ́n mọ̀ tẹ̀lé lórí so tí afáwọn jáde bọ́ta yóò wá sọ pé ara bíbú ò dáa wàláì kò ní lè sọ àbí yóò lè sọ pọ́ tí ò dáa irú wọn ni ẹni tó mọ wákàkiri òun náà ni àwọn onísúnà mọ́lọ sòkú onísúnà ni ọmọ wa kì í tí ó bù ú bọ́lọ kó mọ onísúnà ni bọ́ṣe ìyàwó onísúnà ni kò ní rí nǹkan kan mí ìran mọ́láyé rẹ̀ tó àfún onísúnà yìí náà ni ọmọ rẹ̀ kì í sọ orú eléyìí nǹkan kó fún àwọn èèyàn kò ní fún wa tóbi lè ti mọ̀ pé àsáwọn èèyàn tó fẹ́ sọnù wọ́n pọ̀ gan wọn náà wá bá ẹ̀mí ara rẹ sọ̀rọ̀ bá ẹ̀mí ara rẹ sọ̀rọ̀ ike sí ìsọnù máa sọ yìí lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan a dán o tí a bẹ kú síbi rẹ̀ ọtọ́ fún yẹn nìyẹn ìyẹn ó gbèrè sínú mẹ́yẹ́yẹ́ ni ìyẹn ó kọ́lẹ̀ yẹn da rẹ̀ lẹ́bi kó ń wáyé so òun náà ni pé àkọ́kọ́ náà àwọn àpèjúwe máa mú wá náà ni kúfùrù tẹkẹsì kí n orí ọ̀rọ̀ Ọlọ́run kí n sì mọ pé nira kí n orí ọ̀rọ̀ ànábì kí n pè nira bóyá ọsọ jáde ni àbí ọsọ pẹ̀lú pé o dì mẹ́mìí ṣùgbọ́n kí irọ́ ni ṣẹpẹ́lú mi nìkan ibi tó ti pàdé ògbà yín dé tẹ́lẹ̀ mi bá gbé Sahih Bukhari lọ́wọ́ nìsín yóò ní àtìrà ara òun wàlẹ́ àgbákò ló ṣe wọn tó fi lórí bẹ́ẹ̀ àfitọ́ ẹ̀pọ̀ ọ̀rọ̀ òun ọ̀bá ń jẹ́ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí bá ń jẹ́ ọ̀rọ̀ ànábì wàlá ìyẹn ti àgbákò wájú ọlọ́run èèyàn ń pe ànábì sallallahu alaihi wasallam ní rọ́ọ̀nù kúfùrù tẹ̀kìzì ìbùnú ṣẹ́ni bí tó ti bá yín dé báyìí ṣẹ́ni bí tó ti bá yín dé ẹ́ àwọn tí wọn ò mọ kéwú tí kéwú yìí wọn sì ń kẹ́ kún yìí wọn ẹtí bí tó ti bá yín dé báyìí àníṣọ ìwò Bukhari sọ ìwò Muslim ẹni ó ti pa yín sẹ́wárẹ́ lómi kí كفر التكذيب وقالت الله بان سنة القرآن الله باني فلما جاءهما عرفوا به كفروا به فلعنة الله على الكافرين بملطني وإن فريقا منهم لا يقتمون الحق له نفعل قول الله سبحانه وتعالى ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءهم أليس في جهنم مثوى للكافرين سورة العنكبوت àyà sixty eight ọlọ́run bá ní kò sẹ́ni tó jẹ́ alábòsí alábòsí rẹ̀ tó ẹni tó ṣe pé ó ń pè nǹkan tí ọlọ́run ọba mú wá lódodo tí ń sì ń pè yàrá tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi tó wá láti lọ láti lọ hadith anabi tí ń pè nírọ̀ ọlọ́run nílò àwọn ènìyàn ẹ wọ́n mọ̀ gbére sínú náà o ẹ̀wù tẹ ẹ̀wù tẹ ń wọ̀nyí lọ báyìí torí tí lọ́ọ́ lè dá ẹ̀mí rẹ padà gbogbo tí ń bẹnu sọ yóò Bukhari haqqun wa wa sidqun min rasul sallallahu alaihi wasallam ó lè gbàgbọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ń jẹ yọrọ tí ń jẹ àdáparọ tí ò bá ṣe lè làákàyè tiẹ̀ wá àwọn àfáà tí ó ṣàlàyé fún ọ àwọn àfáà tí ó ṣàlàyé fún ọ tó ọ lọlé kéwú o o o o o o o ẹwò mọ́tàlá tí ẹ ti máa ṣe báàfù náà wò débẹ̀ níbi kéwú kọ́mọ secondary school kọ́mọ sọ pé òun fẹ́ mọ òun fẹ́ mọ bá wọn òun fẹ́ mọ nanu tó àwọn ọ̀rọ̀ àwọn medical student àwọn medical kìíní medicine ọmọ secondary school bàbá tẹ̀ wí mùdírù yìí secondary school ló ní sanawi sanawi ah kọ́ ọmọ dájú science of hadith science of hadith tí ọmọ ń pa rẹ̀ tí wọ́n jẹ́ kí n pe àwọn tó bá fẹ́ pé ìkan pè wọlé kan bèrè bèrè zero eight one zero eight five zero one three seven one so fáwọn tó bá fẹ́ wọlé tó àsìkò ìbéèrè tó fún àtàbá ní ìbéèrè. Naam. Salaamaleykum. Wa aleykum salaam ẹgbọ́n rẹ̀ sà. naam ẹ kúrò lẹ. àbùràdà kẹlẹ́ ọ̀gá ẹ̀rọ alágbàdo. naam ẹ káàbọ̀. àbẹ̀là àti ẹ̀kọ́ bá ṣe ọ̀gá rẹ̀. èmi máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìbéèrè mi ni wípé téèyàn bá ń kírun lọ tó bá ti wá kí méjì ó kí abẹ́yọ̀ kan àbí ẹ̀kọ́ yọ̀dà padà sí ọ̀kan kò ní tún kí yọ̀dà padà sí ọ̀kan yóò àmì ọ̀kan tí wọ́n yóò ṣe yóò ṣe àtàyà ẹ̀sẹ̀ ọmọ abá lọ. ṣùtìyẹ kò bá jẹ́ mẹ́ta lèèyàn kí ìyàwó kò bí wọ́n méjì mú kí àbí mẹ́ta kọ́dà padà sí tó bá kéré jù ní kẹ́ni yọ̀dà padà sí. ṣùtìyẹ bá torí yóò ní yẹ̀kín ìlú tó dá lójú náà yẹ̀kín sì ni àlè wo tó bá dára lójú àlè wo pẹ̀lú nǹkan tó ń ṣèyàn ní iyèméjì lórí rẹ̀. Náà, alaikum salaam. Náà mẹ́ra o. Aleykum salaam. Abdulhawa látàkiri yàtà. Náà mẹ́ra o. Yàtà kùnú mọ́ ọ̀hún ayọ̀. Kútọ́ yìí dákùnú lọ́kẹ́. Sẹ́rí ìgbélé tí mo fẹ́ béèrè ní pé ní ó kó àwọn àbá àtàwọn aláwùjọ yìí. Náà. Ó jẹ́ pé ní àwọn ẹ̀ṣẹ̀ àkẹ́rù. Náà. Bí èyí sáwá ní wọn ní ìlú, wọ́n jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn sì láǹfààní àti mo lọ fún wọn. Wọ́n sọ fún wọn tí wọn gbà. ọ̀dà kan ló yàn bá àwọn sọ́lẹ̀tọ̀ láti tó sí ọmọ ìṣúná lọ́dọ̀. ẹ wá mọ́sálásí bò míì lọ ẹ wá mọ́sálásí bò míì lọ àfi tẹ́ bá rí pé kò dé ipò tí ẹ ń sọ yìí tó wá dépò tẹ́ ń sọ yìí tí ń takọ àdìsàn Nabi sallallahu alaihi wasallam tó clear ṣe wá mọ́sálásí bò míì mọ́ lọ kírun tó irun gan tí ń kí kò gbá gbọ́ nǹkan kí ni ẹ máa wá mọ́sálásí bò míì lọ ẹ máa lọ tó yẹn tó bá gba ẹ̀rọ tí ń kí gbọ́ yóò rí pé bí tí wọ́n ń sọ yẹn bí wọ́n ṣe ń kírun inú Bukhari náà lọ́wọ́ à inú Bukhari lọ́wọ́ à bó ṣe ń kírun yẹn gẹ́gẹ́ inú Bukhari lọ́wọ́ à naam. wàlẹ́kùn sálàm. naam ah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúlẹ̀ mẹ́ta. naam. nítorí pé nígbà mi ló dé lónìí. Okay. Okay. Ọ̀dà náà ìṣẹ́nu ìzákùn lọ́kàrà ṣe ń gan. Sọ́nà bá ṣe ń lẹ́kàn rẹ̀. Tí wá ti ṣàlàyé nípa rẹ̀ náà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa tó ń jẹ́ àwọn akọ̀sọ́ ìsáàlì fún náà so bíbélì láì tààrà tó bá di ní ọjọ́ mẹ́jọ á tún mọ̀ nìṣó lórí ọ̀rọ̀ kúfúrú so síwájú kí á tó kú àwọn tí a bá ń pè mí sórí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine tọ́jú fatah sàlùmí ló ń dágbére pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.